Àlàkíá television àwakọ́ ọlọ́run ni. jẹ́ kankan kan là á gbọ̀ ọ̀sùn ṣẹ́ mo ní kankan là á gbọ̀ ọ̀sùn òrìṣà oko wọn ò yàgbà bọ̀rọ̀bọ̀rọ̀ gbogbo ènìyàn tí ó gba Ṣàngó ṣe bí gbogbo tilé toko kúkú ni wọ́n á dárí jọ fúnru wọn Àlàní Ògún mòde wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ àtúndégùtù kùtùkùtù bí èjì òwúrọ̀ kéré ṣíṣe látúndé kákàká bí èjì ìyálẹ̀ tààlà yóò kún lébi jẹ́ ọmọ eléré ọdẹ àjíbìlùkì màmá kira mi máa lé mi lọ́mọ ajílàlá ọ̀sán ọmọ ajíbọ̀jọ́ gbogbo dárí ibi ẹ̀fọ̀dágbéra bí egbin ọmọ àlà yóò moríbá moríbá gbogbo àjùnilọ kí n tó máa lọ hmm. èmi lọ́mọ lọ́mọ alẹ́ ìràwọ̀ sùn àlékúnúgbà wò ní ọjà agbẹ́dáfàfà wọ́dù hmm. ńlẹ̀ bàbá mi ọdẹ ni wọ́n ṣe Alani ogun aràn bàbá mi ni wọ́n torí ètúró tí wọ́n bá wọn règbèrè oògùn wọn torí ìmọ̀dò wọ́n sì bá wọn règbèrè ọ̀ṣà wọ́n torí túrúkù ẹlẹ́dẹ̀ ẹ̀gàn wọ́n bá wọn règbó lílẹ̀ àwọn mọ̀mọ́ lárégbó má bọ̀ lásán àrégbó má bọ̀ láì pẹran ìjẹ́ tí wọ́n bá wọnú gbẹ́tàn wá rí bíi sọ́jà lẹ́yìn ẹ̀ràn nínú okùn àti bí líle báwọn mẹ́ran pa wọ́n wọ́n ṣòkòtò kẹgbẹ́ wọ́n àti bí líle bẹ́ran líle wọ̀ yá àjà hmm. Àlàní ogun oníyọ́ bá yá lọ jẹ̀ tí ń renú gbó lọ́rẹ̀ẹ́ pẹ̀ràn nínú gbó ní wàá ń gbàwìn ẹ̀tù tí ń gbàwìn àyà ẹ̀rí pé a ti lé lórí ẹ̀yẹ ti mẹ́ǹtẹ́ ẹ̀ lọ sínú ògbàlà ní ògún ọmọ òye ìléjì ń gbò mm. ìbà ìfọjọ́ òní jù lọ́wọ́ Elédùmarè ọba tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé ọba tọmọ wa mọ̀ wá Elédùmarè ọba tọmọ kó wá wa adánimọ̀gbàgbé Elédùmarè ọba òkè ọba tọmọjọ́ tọmọjọ́ tọmọṣù òun náà lọ́mọ ọdún lọ́mọ wákàtí ó tó mọ̀ sẹ́jú Elédùmarè ọba àbọ̀wọ́ gbọgbọrọ tí yọmọ nínú ewu àbọ̀wọ́ gbọgbọrọ tí mọ yọmọ rẹ̀ nínú ọ̀fìn Àlàní Ògún mọ̀ríbá mọ̀ríbá gbogbo àjùnilọ ìbà gbogbo lọ́ba lọ́ba pátápátá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tó fi kárí gbogbo Nàìjíríà pátápátá tẹ́ dórí gbogbo òsàlàyé Àlàní ogun moríbá moríbá lọ́wọ́ ẹ̀yìn ìbà gbogbo olóyè lóyè he pátápátá ìbà gbogbo ọ̀tọ̀kùlú ìlú pátá moríbá moríbá lọ́wọ́ ẹ̀yìn ẹjọ́ ojú mi ṣe olúọdẹ ẹ̀gàn moríbá moríbá lọ́wọ́ ẹ̀yìn ṣé kí n máa lọ olúọdẹ alẹ́kùn ọ̀dọ̀ ṣé n máa lọ moríbá moríbá lọ́wọ́ ẹ̀yìn ọlálẹ́kùn ọmọ akínwálé yàkùn agbo ṣé n máa lọ ọ̀sẹ̀ nítorí sí nǹkan ìbànújẹ́ ìbàyí ìyá mi òṣùngà mm. ọ̀fẹ́ gẹ́gẹ́ ní ìyá mi ju tí mú mi nínú agbada gúnyángúnyán mm. tó bá gúnyán tí òfìtì yín ṣe yí wúlò ní àwọn amọ̀ lẹ́nu mọ́ rokaroka tó bá roka tí ò fi ti yín sí ọkà a mm. sì ro gbẹ̀tẹ̀ mm. àgbogbo akékiri tí bá ń ké kàlú tí ò bá fi ti yín sí ọ̀dà mi lójú ariwo lásán ni irú wọn ń pa mm. àlàní ogun àti ríbá àti ríbá lọ́wọ́ ẹ̀yìn ẹ̀jẹ̀ ojú wa sí ẹ má jẹ́ àfẹsẹ̀ ilẹ̀ káfẹnukọ ah, gbogbo gbogbo gbogbo tí ọba ké ọyẹ kí wọ́n máa ríbà àdàgbòrò gbogbo òrìṣà àdàgbòdàgbò ọyẹ wọ́n ríbà ọba lùfọ̀n gbogbo egun gbogbo tí máa sẹ́wà bí ìjọ ọyẹ wọ́n máa ríbà àfúnsàngó gbogbo egun gbogbo tó bá lérí lọ sí ojú òde lọ rè ìjó àlàdé ogun mọlọyẹ wọn má pọ bá di méjì ni bàbá wọn bá di méjì ya gbẹgẹdì. káàbọ̀ olókùn ti bí ọ̀bọ̀ òsínú gbó ẹ̀rẹ́yẹ tí ó ṣe bí àdáṣe bẹ́nu rẹ̀ yóò ṣẹ̀jẹ̀ níbi ẹni wọ́n mú wọ́n mú lóró dún o hmm. yùmùyùmù kúkú lóró okùn wá wo làjà ń gbó ajá ló kìbò sí ọmọ àlejò ọ̀run tí ń fojoojúmọ́ ayé rẹ̀ gbó kìlò gbó ní bínú ọjọ́ kan lọ́dọ̀ gbogbo wa gbogbo ojú tí wọ́n wá tí ń wò wá nínú ilé hmm. ẹ̀yà àfàpèrè tẹ̀lé ẹ̀ tó wà nǹkan fìdílé hmm. ẹ̀ tó wá wò ètò ọ̀dẹ tọ́tọ́ dẹ torọ́ ọ̀dẹ tọ́ bá tọ́ dẹ ìkúkú ni. àwọn àgbàdògùn àgbẹ̀ pàápàá wọn wá ní sùlóṣù àgbà àlàdé ògùn àtúndé bá àṣẹ dé gbogbo ẹni tó bá ti sùn kó ní ìdè mm. àtúwádé lọ́jọ́ òní inú létẹ̀ tí ń wò wáyé ẹ̀ ní rúkú ọmọ ẹ̀ ní tòde rúkú wọlé bẹ́ẹ̀ lẹ́ ní tòde tinú ilé rúkú lọ sí òde ìbànújẹ́ òní gbogbo alọ́lá Elédùmarè àní ríkú aya àní ríkú ọmọ àwọn lóòní dásọnù ìwà ìdè òní ọmọ jẹ́ ti gbogbo alọ́jọ́ gbogbo ìbànújẹ́ òní ṣe gbogbo àníṣàwúrẹ́ lẹ́yìn ìgbésẹ̀ Whoa. ìbàlọ́wọ́ ẹ̀yin aláṣekù o ìbàlọ́wọ́ ẹ̀yin aláṣekù mà lọ́dọ̀ọ́wọ́ àwọn tó ní ilẹ̀. ìbàlọ́wọ́ aláṣekù mà lọ́dọ̀ọ́wọ́ ẹ̀yin tó ní ilẹ̀. ìbàlọ́wọ́ aláṣekù ǹjẹ́ lọ́dọ̀ọ́wọ́ àwọn tó ní ilẹ̀. ìbàlọ́wọ́ aláṣekù. má gbọ́ mi bọ́rọ̀ ẹ̀rù mi ewu wẹ́rin ni ọ́ máa dálẹ̀ ewu wẹ́rin ni ọ́ máa dálẹ̀ dógbìn gángan rẹ̀ máa ní àrígbá àrínàdẹ̀gbó ìbà rẹ̀ ọgbà tí ọlọ́dún ń sọdún ó tún pa ọlọ́wẹ̀ ń sọ̀wẹ̀ àlàní ogun mo tún wá lọ́pa níjọ́ ń sàyọnu yọ ọjọ́ tó pa kọ́nùbà lókè èyí ẹranko tí ó fúnni lọ́mọ tí ń ṣèdọ̀bálẹ̀ ni irú wọn ló ṣe lè mọ́mù ọ̀dẹ̀ àlàní ogun bẹ́mi ò bá pẹ̀ bí n bá pè sùúrù oúnjẹ tí mò ń bá ti pa lọ́rùn ìka èmi wọn kúkú làjọ ń sọ dẹ ńlàjọ ń sọ dẹ ìdí àrò ànílábẹ́ ọ̀dọ́ là bọ́mọ dẹ o mo ní lábẹ́ ọ̀dọ́ là bọ́mọ dẹ ǹjẹ́ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ ẹ̀gbá lábẹ́ ọ̀dọ́ là bọ́mọ dẹ o ní lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ ẹ̀gbá lábẹ́ ọ̀dọ́ là bọ́mọ dẹ ni òrìṣàlógún ẹ má dalẹ̀ òrìṣàlógún ẹ má dalẹ̀ ẹni bá mo gùn ó kọ́ má dalẹ̀ òrìṣàlógún ẹ má dalẹ̀ ẹni bá mo gùn ó kọ́ má dalẹ̀ wọ́n á gbé òrìṣàlógún ẹ má dalẹ̀. ẹ ṣe bàbá ó pàdé nǹkan àgbà ló lè pàdé nǹkan orí bá ní ṣe ní nǹkan òru nìkéṣe jẹ lọ́sàn-án ìrùlẹ̀ bọ̀rọ̀ ajẹ olúkò lọ́ọ́ má bì í jó ọdẹ tó bá tọdẹ kúkú ní pẹ̀rẹ̀ sójú náà o àwọn àgbàjọ wọn àgbẹ̀ bá pa wọn wá ní sùúrù àga olóore wéńdé mo ní wípé ogbó ní bínú ọjọ́ kan lọ́dọ̀ rẹ̀ ìjẹ̀mú àjọlù ọ̀ràn hmm. tó o bá ti ń wọnú ogbó ẹran lọ́mọ pa ò ní pàdé látàyé ọmọ ṣègbè lẹ́yìn gbogbo wa lọ́jọ́ gbogbo bá a bá ti ń wọnú ogbó ẹran láwa ọmọ pa ní pàdé ogbó ní bínú ọjọ́ kan lọ́jọ́ gbogbo ìjẹ̀mú àjọlù ọ̀ràn gbórígbòdò abirú dòjò tẹ ìjẹ́ pápápá làbápá mo ní pápápá làbápá jígá méjì gàmí làbá kìrò sí pápápá làbápá jígá méjì di gàmí lábàgì òṣè pápápá làbàgbà.